ẹ gbọ́dọ̀ fi orúkọ yín sílẹ̀ ni o ọ̀gá àgbà ọlọ́pàá ṣe ìkìlọ̀ ọ̀gá àgbà pátápátá fún iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè nàìjíríà káyọ̀dé ẹgbẹ́tòkun ti pe gbogbo àwọn tí wọ́n ń gbèrò láti ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn tí yóò bẹ̀rẹ̀ lọ́jọ́ kìíní oṣù kẹjọ tí a wà yìí pé kí wọ́n tètè forúkọ ìdánimọ̀ wọn sílẹ̀ ẹgbẹ́tòkun ló sọ̀rọ̀ yìí lọ́jọ́ ẹtì ọ̀sẹ̀ yìí lásìkò tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ nílùú àbújá níbi tí ó ti jẹ́ kó di mímọ̀ pé àwọn ti gbáradì fún ètò ààbò tó péye lórí ìwọ́de ọ̀hún ọ̀gá àgbà ọlọ́pàá sọ pé kí gbogbo ẹgbẹ́ àjọ àti àwọn tó ń gbèrò láti kópa nínú ìwọ́de ọ̀hún fi orúkọ wọn sílẹ̀ lólú iléeṣẹ́ ọlọ́pàá tó bá súnmọ́ wọn láti lè mọ irú ènìyàn tí wọ́n jẹ́ síwájú sí ló sọ pé ẹ̀tọ́ aráàlú ni láti fi ẹ̀hónú hàn fún àwọn aráàlú bí nǹkan ṣe ń lọ sí tí kò dáa rárá o ṣùgbọ́n ìwà jàgídíjàgan tó lè da omi àlàáfíà orílẹ̀-èdè rú ni àwọn kò fẹ́ àwa náà fìdí ẹ̀tọ́ aráàlú lábẹ́ òfin múlẹ̀ nípa ìwọ́de ìfẹ̀hónúhàn àlàáfíà ṣùgbọ́n ṣá láti lè ṣe ìdáàbòbò bo dúkìá àti ẹ̀mí aráàlú a rọ gbogbo àwọn ẹgbẹ́ àti àwọn tí ó ń gbèrò láti kópa nínú ìwọ́de ìfẹ̀hónúhàn ọ̀hún láti lọ fi orúkọ àti ìdánimọ̀ wọn sílẹ̀ lọ́dọ̀ àwọn ọ̀gá àgbà ọlọ́pàá ìpínlẹ̀ wọn níbi tí ìwọ́de náà yóò ti wáyé láti lè ṣagbátẹrù ìwọ́de ìfẹ̀hónúhàn àlàáfíà tí kò ní mú ìpalára dání kí wọ́n lè fi àwọn nǹkan wọ̀nyí sílẹ̀ ní ìpínlẹ̀ wọn níbi tí wọ́n ti fẹ́ ṣe ìwọ́de àti àwọn tó fẹ́ kópa nínú ìwọ́de náà àti ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ ìwọ́de náà àti dédé aago tí wọ́n bẹ̀rẹ̀ ìwọ́de náà Rótìmí Orílùwà ló ti ń jábọ̀ ròyìn láti kàn ní amóhùnmáwòrán Wisdom Yard.